وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد اللهم اغفر لنا ولشيخنا ولوالدينا ولجميع المسلمين ولا شيخ محمد بن عبد الوهاب رحمه الله تعالى في كتابه كشف الشبهات فلا فقل فلا بد أن يقول نعم ودعاه مخ العبادة فقل له إذا أقررت أنها عبادة لله ودعوت الله ليلا ونهارا خوفا وطمعا ثم دعوت في تلك الحاجة نبيا أو غيره هل أشركت في عبادة الله غيره فلا بد أن أن يقول نعم فقل له فإذا علمت بقول الله تعالى فصل لربك وانحر وأطعت الله ونحوت له هل هذا عبادة فلا بد أن يقول نعم فقل له إذا نحرت بمخلوق, بمخلوق نبي أو جني أو غيرهما هل أشركت في هذه العبادة غير الله فلا بد أن يقر ويقول نعم وقل له أيضا والمشركون الذين نزل فيهم القرآن هل كانوا يعبدون الملائكة والصالحين واللات وغير ذلك فلا بد أن يقول نعم وقل له وهل كانت عبادتهم إياهم إلا في الدعاء والذبح والالتجاء والنحو ذلك وإلا فهم مكرون أنهم عبيده وتحت قهره وأن الله هو الذي يدبر الأمر ولكن دعو ولكن ولكن دعوهم ولكن دعوهم واتجأوا والتجأوا إليهم بالجاه والشفاعة وهذا ظاهر جدا فإن قال أتنكر شفاعة رسول الله صلى الله عليه وسلم وتبرأ منها وتبرأ منها فقل لا أنكرها ولا أت أت ولا أقول أنكرها فقل لا أنكرها ولا أتبرأ منها بل هو صلى الله عليه وسلم الشافع والمشفع وأرجو شفاعته ولكن شفاعة كله لله كما قال تعالى قل لله شفاعة جميعا ولا تكونوا إلا من بعد إذن الله كما قال صلى الله عز وجل من ذا الذي يشفع عنده إلا بإذنه ولا يشفع النبي صلى الله عليه وسلم في أحد إلا من بعد أن يأذن الله فيه كما قال عز وجل ولا يشفعون إلا لمن ارتدوا وهو سبحانه لا يرضى إلا توحيد كما قال عز وجل ومن يبتغ غير والإسلام دينا فلا يقبل منه فإذا كانت الشفاعة كلها لله ولا تكون إلا من بعد إذنه ولا يشفع النبي صلى الله عليه وسلم ولا غيره في أحد حتى يأذن الله له فيه حتى يأذن الله فيه ولا يأذن إلا لأهل التوحيد تبين لك أن الشفاعة كلها لله وتطلبها منه وقل اللهم لا لا تحرمني شفاعته اللهم اللهم لا تحرمني شفاعته اللهم شفعه في وأمثال, وأمثال هذا فإن قال النبي صلى الله عليه وسلم قال المصلي رحمه الله تعالى لا يبعد عن يعني sí ẹlẹ́bọ̀ ẹni pé òun ò gbẹ́sùn fún lómi lẹ́yìn ọlọ́run ọba tóun máa ń lọ tóun máa ń dojú kọ àwọn ẹni rí tóun ṣàdúrà sọ́dọ̀ wọn ó ní kì í sì jẹ ìgbẹ́sùn ìyá sọ fún wọn ìpè wọn náà ti gbà pé kò lẹ́tọ̀ọ́ kẹ́yìn ti jẹ fún mi lẹ́yìn ọlọ́run tó ń bá ní fún ìdọ̀wọ́rọ́ bá kó ń tọ́jú àwọn ọ̀sán ní àtìlẹ́wò láì fi lè lọ lẹ́ni kàdọ́rò pẹ̀lú rẹ̀ lẹ́ni lẹ́kùn wà kó fíyà ní ti jẹ́jẹ́ nínú òwúlá ìṣe gbólómọ̀ tẹ́lẹ̀ olú rẹ̀ nífẹ̀ẹ́ àwọn tí wọ́n kọjá àlà kó rà níbi àdúrà. wọ́n ní fáyidá àlẹ́mtàwó بهذا طوبى على إليكم فقل لو هل علمت هذا عبادة لله فلا بد أن يقول نعم والدعاء والدعاء مخ العبادة tó bá ti wájú mọ̀ wípé àìsí jẹ púpọ̀ ó lè wọlé rẹ̀ lọ so àdúrà ti ṣe náà ìjọsìn ni so torí pé táwọn yẹn lọ sí pé aṣọ ah, ìkírun òun dorí òun dojú kọlẹ̀ fún méjì ẹ̀rọ kiri ìbádà nìyẹn ó mọ̀ sọ bí ìgbà pé àdúrà kì í ṣe sí ìbádà àjọ òye pé àdúrà ìdákọ̀rọ̀ta annaha ìbádà tó bá ti fẹsẹ̀ rìnlẹ̀ tí wọ́n ti rìnlẹ̀ lọ́dọ̀ rẹ̀ wípé ìjọsìn ní kásàdúà wọ̀dàáwùtà lọ́hà lẹ́yìnlẹ́ wọn nàárà ń kọ́fọ̀ wà tọ́mà tó sì ń pe ọlọ́wọ̀n ọba náà àdúrà rẹ̀ lóru àtọ̀sán lẹ́ni tí ń páyà ìyá rẹ̀ títí ń retí kẹrẹ̀ fún mọ̀dàáwùtà sí tìlkà hájà nàtíjẹ́ àwọ̀rẹ́ yìí ọ̀hún. ìwọ wá bùkátà kan o tún wá lọ pe ànábì kan àbẹ́lùmí al ashrafta fi ibadati llahi ghayra ǹjẹ́ o ti ṣẹbọ níbi ìmọ̀ ọjọ́sìn fún ẹlòmíì lẹ́yìn ọlọ́run bí àfáàní fàlà àbúdá tó bá gbà pé àdúrà ìjọsìn ní fọlọ́run tó bá ń pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run kí ló ṣe yẹn ó sì jọsìn mú tó bá bi léèrè bẹ́ẹ̀ tí ó sọ náà ni pé bẹ́ẹ̀ ni fàlà àbúdá à ń lànà hàn fakùláwo fáyidà alimta ìkọ́wé láì tàn án láfàṣọ́gbè lọ́bì kàwọn hàr tó bá mọ ìtumọ̀ ọlọ́run bá tó ní pé máa kí وأعطاك الله ونحرت توستيت لهم وبع توكين فلهم ونحرت له توسيقون فلك هل هذا عبادة بليرك بيسجوسن لي فلا بد أن يقول نعم يوسف وقبيني جوسني فقل له إذا نحرت لمخلوق النبي تبال أبونا لتوري داكا ويا نبي الله باكني أو جني أبال جنلوكني أو غيرهما àbẹ́lú mi nínú àwọn ẹ̀dá hal ashrakta fi hadhi al-ibada ghayra Allah ìjú ọ̀sẹ̀ bó báwọn ọlọ́ni ẹjọ́ sìn fọ́ ẹkírun fún ẹgbọ́n fún èèyàn wá lọ kírun fẹ́ mi lẹ́yìn ọlọ́run àbí lọ gúnra fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba bí léèrè pé ṣé ẹbọ ni àbí kì í ṣe ẹbọ ó ní falabuda ayin kírọ wọ̀yàkúlẹ̀ náà yóò gbà náà ni yóò sọ pé bẹ́ẹ̀ ni wàkúlẹ̀ ahùn ayidọ̀tì وصف بقى أنا المشركون الذين نزل فيهم القرآن هل كانوا يعبدون الملائكة والصالحين ilé rẹ̀ pé àwọn kìfìrí tọ́lọ́wọ́n bá sọ kùránì ká ìlàsìkò wọn ìjẹ́ mọ́ jọ́sìn fáwọn mọ̀láyíkà àtàwọn ẹni rẹ̀ wọ̀láta wọ̀gẹ́rì dàlík àti lat ọ̀sá lat àti ọ̀zá nkankan tí wọ́n mọ́ jọ́sìn fún àwọn ìjọsìn fún wọn falabuda ya kú lana yóò dá ọlọ́run bẹ́ẹ̀ ni fakulawo wàhálkánà ti bàdá tó nìyáhùn fi dùn áì wọ̀n zẹ́bù wọ̀n jẹ́ àwọn náà zálík wá bi léèrè pé sọmọ nǹkan kan ní ìtàn fi jọ́sìn fáwọn nǹkan yẹn bí òjò àdúrà ìmọ̀ ọgbọ́n àti ìmọ̀ dojúkọ wọn àtàwọn nǹkan tó jẹ bẹ́ẹ̀. wà ilà fáwọn yòókèrún àná àbídùhù wà táàtà kọfìrì pẹ̀lú bẹ́ẹ̀ náà àwọn kèfìrí ẹ̀ gbà pé ẹrú ọlọ́run bá làwọn abẹ́ ìjọba ọlọ́run làwọn wà wọn ò sọ fáwọn ọ̀gájẹ́ lọ́run lọ ṣùgbọ́n wọ́n ń pe nǹkan ní ẹ̀tọ́ ọlọ́run bá wọ́n fún mi nínú nǹkan tó ọlọ́run bá dá وأن الله هو الذي يدبر الأمر وثق أقوالهم وبعدين داري بيقوا الأمر ولكن دعوهم والتجأوا إليهم للجاء والشفاعة وهذا ظاهر جدا ولقوا من قطعهم من دوجو قبضي عندي جاسي عواني وني للجاء عوان ولا عوان نواجه لهم والشفاعة عوان سيفكان ولدعين عوان قطعهم من جاسي فلان يونو باين كما ما سيكوا واجه لهم tòtòrí ẹni tí ń jọ́sà fún ẹni tí ń jọ́sìn fún òkúta tó ní pé èṣù ni ó gbà pé òkúta yẹn ló ń fi sàmì bóun jọ́sìn fésù èṣù ni ó gbóhùn sì pè lọ́dọ̀ olódùmarè gẹ́gẹ́ bí kiri yóò ṣe máa pàtẹ́wọ́n chọ́ọ̀chì bóun fi yin jésù àbí bóun ṣe yin jésù yẹn ọlọ́run sì nífẹ̀ẹ́ jésù lórí pé jésù lọ́mọ ọlọ́run lẹ́nu tiẹ̀ ìfẹ́ ọlọ́run náà lè wá ṣùgbọ́n lọ́ fìfẹ́ ọlọ́run ọba síbi ìmọ̀ fìjọsìn fọlọ́run ọba síbi nǹkan tọ́lọ́run bò fẹ́ kò sífẹ́ ọlọ́run ọba kankan mẹ́rin wọ́n ní wàhálà lọ́hìrì jìdà ó lè hàn òun náà gbà pé à kìí ṣe pé àwọn nǹkan yẹn gangan ló ń pè lọ́lọ́run torí ke kódà ẹlẹ́gbọ́n gbà pé olódùmarè ń bẹ àbí ọlọ́run tó dá gbogbo ayé ń ṣùgbọ́n àwọn nǹkan tó ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run àwọn ń jọ́sìn fún wọn kó lè bàa fáwọn mọ́ ọlọ́run bá ní kiri yóò ṣe sọ báwọn oníṣòfìdí máa ń ṣe pẹ̀lú àwọn àfáà wọ́n ní fàyínkọ́lá àtúnkìrò ṣàfáàtà rọ̀ṣọ́ ìlà ìsìnlá ìsábàrà mílíọ̀nù tó bá ní kódà náà ṣe ń tọ́wọ́n sọ nípa ànábì ò sípẹ́ wa fànàbí ò ni ṣe bá ní káwọn ẹ̀mọ́ fọlá ànábì sọ̀rọ̀ wọn ní tó ṣe ń tẹ́lẹ̀ sọ nípa ànábì ò gbájú ẹ̀ lẹ́fẹ́ yà ẹ̀yìn ẹ̀sì sẹ́ẹ̀rì ṣẹ̀rí àní ọlọ́run ẹ̀yìn ẹ̀sì ẹ̀rí kẹ́ ẹ̀sì ẹ̀rí ń tọrọ ẹ má fi sẹ́ẹ̀rì oníṣẹ́ẹ̀rí tọrọ ẹ̀yìn káwọn fọlá ànábì sọ̀rọ̀ ọlátọ́wọ́n bá fún náà yẹn jẹ òun bùkátà tí wò ti tọrọ iṣẹ́ tiẹ̀ gángan ni o ti tọrọ lọ síṣẹ́ olóore kọ́ wá fi tọrọ ọ̀dọ̀ ọlọ́run bá fún òwe ayé ṣe nǹkan tó fẹ́ fún àbí kò ní ṣe fún ọ. fáwọn wípé fọkùnlá òǹkírò ha sọ fún pé mi ò takò o mi ò takò ṣàfáà ìsìnkú ìwánà bí o ṣe pẹ̀lú àti àmì. wàlá tàbárà omi ń ha mi ò sì bọ́ sọ́kùn bẹ̀ bá ànábìlẹ̀ olùsìpẹ̀ tí wọ́n gbà pẹ̀rẹ̀ wà á rújú ṣàfà àtàwọ̀ mo sì retí kó sìpẹ̀ fún mi wàlákìnì ṣàfà àtù wàlákìnì ṣàfà àtà kúlà hàlìlà ṣùgbọ́n gbogbo ìsìpẹ̀ ọlọ́run ló ní o kàmọ́kọ́lá tààlà kúlì láhì ṣàfà àtù jẹ̀mí àtọ́ fún ọpọ́ ọlọ́run ló ní gbogbo إلا من بعد أن يأذن الله hmm. Hmm. torí ọlọ́run kò ní í ṣìpẹ̀ fẹ́ni kankan àti lẹ́yìn ìgbà tí ẹnìkan kò ní í ṣìpẹ̀ àti kí wọ́n bá yọ̀ǹda fún láti ṣìpẹ̀. ọ̀bọ̀kọ́ra azọ́wọ́jẹ́lá wọ̀lá yéṣùfà ọ̀nà ilẹ̀ alẹ́bọ̀rẹ̀ sọ̀rọ̀ ẹnìkan ò ní í ṣìpẹ̀ àfẹ́ńtọ́nà bá yọ lọ́sí. wọ́wọ́ láyé ilẹ̀ tọ̀hìn olúwo ìdí ẹlẹ́yìn kan àbí ẹni tí bá ń tẹ̀sí láàṣọ náà nílé ìpínlẹ̀ ìpínlẹ̀ èdè ìsìnkú kankan mùsùlùmí tí òun ti zọ́ àyìnbẹ́sí náà ó sì pẹ̀lú mẹ́rin. kàmọ́ kọ́lá lọ́wọ́ jẹ́lẹ́wọ́ máa ń yẹ bùsẹ́bì lẹ́rọ ìsìlámù bíi náà fàlẹ́ yóò kú bọ́lá mi. ìdúrókòló àti sọ pé ẹnikẹ́ni tó bá lọ sí ní ìpọ̀n àní gbà lọ́wọ́ ẹ̀ tẹ́ńtọ́lọ́ bó gbèsè ẹ̀yà hàmùkọ́m tẹ́ńtọ́lọ́ bó gbèsè ẹ̀ níwà gbà pẹ́ kàlà alfu kàlà. fún ìdàkánná ti ṣẹ̀fà àtúnkù lò hàlìlà àfáàní tó bá yẹ kí gbogbo táà ń pè ní ìsìnkú ọlọ́run ẹnìkan ò sì ní wàlá takúnú ilá mi bàdé ìdílé ìsìnkú iléeṣẹ́ náà kọ́ lọ́wọ́ yọ̀ǹda rẹ̀ wàlá yẹ́ṣù àwọn nàbí wàlá ghayruhu fi ahadin hatta ya'dana Allah fi ànábì kan abẹ́lẹ̀ mi ò ní sí pẹ̀fẹ́ nìkan àti kọ́ lọ́wọ́ yọ̀ǹda wàlá yáda ilá ahàlì wàlá ya'dan ilá ahàlì tawhid ọlọ́wọ́ bò sì ní yọ̀ǹda fẹ́rẹ̀ kankan láti ti pẹ̀ àti àwọn onítọ̀hìd تبين لك أن الشفاعة كلها لله وبرج بين في بنتان في نسيبه ẹlẹ́gbẹ̀dẹ̀ ọ̀túnbọ̀ha amínú ó yẹ kó lẹ́tọ̀ kó fẹ́ni kó o sì pè lọ́dọ̀ ẹnìkan kan lọ́dọ̀ ọlọ́run fàákùl aláhùnmọ́lá àrímì ṣàfàáta fani màá wá sọ pé débi mo sọ pé ọlọ́run láti kàrí mi náà ṣẹ̀fà àtà mọ́ mọ́ sánà mi níbi ìsìnkú ànábì o àlàhùnmọ́ ṣàfihàn fìyà wọn náà bá gbà pé ànábì lórí wà mí sálẹ̀ dáríkì ní nǹkan tó jọjọ yìí lórí ẹ̀ kì í sọ̀dọ̀ ànábì ló tún ń tọrọ ìsìnkú báwọn àbí ah, ó ń tọrọ kí ọlọ́run owó là kó sàánú rẹ̀ kánàbì rẹ̀ sì kí ni o kó lè sì fún ọ. ìkẹ́bí sọ fún àdéhùn الترمذي إذا قال إذا كنت كما يقول المؤذن وما تسمعت المؤذن صوته واقعي يقول السلام ربك إذا تام صلاة قائمة فإن كما صبي ألك له شفاعة في يوم القيامة يقول أنا بيقول لك وقت إلا تأتي شفاعة أبي قال أنا بي إني داكم يوم داكم ó fẹ́ wà lápá ọ̀tún ẹ̀ lọ́gbà jẹ́ náà lẹ́nu ìṣẹ̀lẹ̀ ọ̀bẹ̀rẹ̀ kan mi. lọ́gbà jẹ́ yìí rẹ̀ ní lọ́bẹ̀rẹ̀ kan mi ẹni tí mo fẹ́ náà yẹ o lè fa àìní ara ẹ̀ síta ọ̀sán ti sùn yìí. tó bá yẹ pé tó fẹ́ nìyẹn yà ràn mí lọ́wọ́ lórí ara rẹ̀ pẹ̀lú kọ́ ọmọ kírun pọ̀ mẹ̀yìn náà ti làbọ̀ pọ̀ ọmọ kírun rẹ̀. ajẹ́ pé ànábì gẹ́gẹ́ wò lágbára jẹ́ kí ni o àti fẹ́ ní ẹnìkan fẹ́ kò yẹ. oríṣẹ́ rẹ̀ ni ó gbé débẹ̀ ọwọ́ alẹ́ ti ṣe díẹ̀ tọ́nà bó exponential reward yóò fún ọ lẹ́sàn-án tó ju iṣẹ́ tó ṣe lọ ṣùgbọ́n pé wàá jókòó kalẹ̀ iṣẹ́ rẹ̀ torí ẹ̀tọ́ bá fẹ́ gba túbẹ̀ ẹrú ló fún yọ̀ǹda láti láti máa ṣiṣẹ́ rẹ̀ torí ìdá àrọ́dọ̀ lọ́hùn òbílẹ̀ ábìdì khayran àṣàlàhùn lẹ́gbàá lóní ìsàmìlà ọlọ́mọ fẹ́ dáadáa fẹ́rú wọn ni yóò fòyìn sínú ìsẹ̀mí rẹ̀ lẹ́gbàá mi wọn ni yóò gbà á ṣiṣẹ́ wọ́n ní kí ni ìdúró kó yóò gbà ṣiṣẹ́ yóò ti mọ̀ lẹ́hu bẹ̀rẹ̀ ẹ̀yẹ yóò jọ kó sọ iṣẹ́ rẹ̀ nígbà tó fẹ́ gbà lẹ́rú àbí ẹ̀rọ lójú ogun ẹ̀sẹ̀ wà kúbẹ̀ ẹ lè wà níbi títí ń kírun yóò wà kúbẹ̀ yóò wà níbi títí ń dààmú fámìlì rẹ̀ kò fẹ́ jẹ haram yóò wà kúbẹ̀ wọ́n ní pé ah ẹ̀yọ náà náà ń bí kó yá pásìkò tí ń lọ sí ìlú àsìkò tí ń lọ mú sí ibi òde òṣèlú lọ́wọ́ bá ṣe ní àwọn arìnrìn burúkú rẹ̀ kò sí ọ̀rọ̀ bá ṣàfihàn lọ́wọ́ tààlà kò sọ àwọn ìgbà tààlà lẹ́sọ̀ sí tààlà sọ̀rọ̀ lọ́wọ́ tó wà ní ọ̀rọ̀